mọ́làbùmọ́mí ẹ̀lẹ́túnrẹ́ mi létí pẹ̀lú kòràbájì tẹ́wì mọ́ wà ń bì kan jọ kan ìwọ̀n rédíò kan ń ta sí mi létí wọ́n ń plé níjọ jímọ̀ kí a máa plé Musa alayhi salatu wassalam arákùnrin kan jẹ́ balógun wàláhì láàrín lé torí kíni <laughs> ní wáàsí tọ́ ìjámà lọ́nà jíjẹ lè yóò ọlọ́mọdé yàn jẹ tí ó yí lọ́wọ́ lálìkì yámà torí bàbá láwọn èèyàn ń parọ́ mọ́lọ́run kìí sí pàákàn ń dúdú màálù yẹn o ìdémi rẹ̀ ń gbọ́n dáàrin ní bọ́yẹ̀ lómìnà gbọ́n tí mo gbọ́n ìdákàánà rọ́bùl bẹ́ẹ̀tì bẹ́ẹ̀bẹ́fì dọ́rì dọ́rì wàsímẹ́tù alìl bẹ́ẹ̀tì kúlù mọ́rọ̀ kúsù ìgbọ̀bá sí pàà fà ní wílé yíwá sí tí la fẹ́ retí lọ́dọ̀ ń se ọwọ́ tí la fẹ́ retí lọ́dọ̀ ẹni tí ọ fà àmọ́ ò àmọ́ ò ìparọ́ tààfà kìí ṣe hújà fún wọn pé gbàtà bá náà jẹ́ ń pa tèmi ojú ọ̀fà àjọ ajẹ́ tèmi ò ní pa lánàsàlánàlàbínà òsìlà ìlẹ́yìn wàlánàsàlánàlmùsàlì ọlọ́lá bẹni arán àbí àwọn tó jíṣẹ́ fún lọ́tọ̀ọ̀tọ̀ òdíra wọn lọ́wọ́ fàlánàsàlánàlàbínà òsìlà ìlẹ́yìn wàlánàsàlánàlmùsàlì ìbẹnu sọ́rọ̀tọ̀ làárọ̀ bíbẹ̀ àábẹ̀ àfá àábìwọ̀tọ̀ fánà àmẹ́yìn sọ ilé ìkápi lè mọ́ ibi tí ìṣòro náà tọ́ gadé láwùjọ toríbìyàn bá ti láyá tí ń bá fi ń parọ́ ọmọ lọ́hun kò sí ń tí èkùn yọ parọ́ mẹ́dẹ̀ẹ̀gbẹ́ àbúsùfíánù táwí àbú sùfíàn gbogbo ọjọ́ tàà ń wí ẹlákan ẹmọ́jà àgbàgbé o sí musulmi ní jọ náà àbú sùfíàn ní ẹgbà ìsìláàmù ọ̀bẹ̀rú pọ́lọ̀wọ̀n ọjẹ̀wún ya a mọ́ nkankan bẹ ládámọ́ ọmọ èèyàn bí nkan ọ̀bá ti kọlu bó ti kọlu jí wá nàìjíríà yìí tọ́ kọ́ kọ́dá Ibnul Qayyim tí mo wílẹ̀ kan àwọn tún wá tí è tún fásàrà rẹ̀ débi pé ọmọ nìyàn nìkan kọ́lọ̀ ń dá ti ju ìrọmọlá kọ́dọ̀ dá máwọn ìrà àwọn Ibnul Qayyim ní ìjọ kan òun wà lé òun nílùú àwọn ọkùnrin kan wá bá wọn ìtàn yí ń bẹnu Shifa'ul Alil Ibnul sí alárakùnrin yìí wá ó ní àwọn ah, mẹ́rin mọ̀kẹ́ lónìí kí lórí ó ní gbà tóun jáde ra'aitu namlatan mo rí àwúrẹ̀ bè kan òun wá ọ̀bzáàbù rẹ̀ òun rí pàwúrẹ̀ bè yìí ọ wá rí bí iye tata kan tọ́ já sẹ́mọ̀kún jẹnu fún àwúrẹ̀ bè ọba súnmọ́ ọwá fẹ́ sẹ́mọ̀ pé káwúrẹ̀ bí ó tó jẹun yọ́ wọ débi lórí kóhun ti wà sí kí ọ ọwá fẹ́ wọ́ iye tata yìí ọwọ́ ọwọ́ agbárẹ̀ ọ̀rẹ̀ ọ̀ agbára rẹ̀ ọ̀ta mélòó làwúrí èbè náà jọ wọ́ yẹ tàtà àmì ẹmọ bí wọ́n ti máa ṣe ó lẹ́sẹ̀ kan náà ń se ń wò ń bá rí tó pẹ̀yìndà ńgbà tí ó fi padà dé wọn bá pọ̀ ọlúwájí ní gbogbo bẹ́yìn ti ríhun làwọn náà rí umar làwọn náà àwúrẹ̀bẹ́ náà lọ ké sáwọn èèyàn pé ẹ̀rù dé ẹ̀ràn lọ́wọ́ oúnjẹ ni bàbá gbé arájọ jẹ́ ọkùnrin níbò ti wá rí tí wọ́n pọ̀ tí wọ́n ń bọ̀ ọ̀gbà ah, kí wọ́n tó débi tí eh, eh, eh, yẹ tata ìwà òun bá mú òun mú yẹ tata lókè tó àwúrẹ̀ bí òsì lágbà tí ń bẹ ní òkè wá kan ẹ̀bẹ̀ níbi tọ́wà tẹ́lẹ̀ kóhun tó mú wọ́n wá ń wọ́n bí ìgbà tí wọ́n gbé e, ebó sì ní ìtàn àwọn orí sọpọ̀ o ń bẹnu ṣìfá ìlàlẹ́ Ibn al-Qayyim o kọ́dà Ibn al-Qayyim padà ní kọ́dà mọ́ lọ sọ fún Ibn Taymiyyah ẹ̀rí tí mo rí ó ní ń gbàwọn orí mọ́ bá túká àwúrẹ̀ arákùnrin ìgbù sẹ́mọ̀kún ló gbé ọba tún ju ìyẹ tàtà àwúrẹ̀bẹ̀ tẹ̀kẹ́ tún wá padà wọ́n tún rí ah, ah, ah. ọba tún kàn sí rí báṣì ó tún lọ ké sí àwọn ẹ̀yókù ẹ̀ nígbà tó ti rí báhùn ó ti gbá múra wá sí èmù kó tó tún dé òun bá tún rí sí ẹ̀ wọ́n tún dé wọ́n tún kó ìpò ọ̀nà wá se bẹ́ngbà tó dẹ lẹ́ẹ̀kẹta ẹ̀mà tó ń wá rí ní pẹ́ngbà tó di ẹlẹ́ẹ̀kẹta bóhun ti seun náà òun ti mú ìyẹ tata nìkó lẹ́ àwọn àwúrẹ̀gbẹ́ lọ́gọ́rọ̀ wọn tún bá yẹ tata in tó kù tí wọ́n se ni pé àwúrẹ̀gbẹ́ takọ́kọ́ yẹn ni wọ́n bá sọ sáàrin wọ́n wá ń sàjẹ lọ́kọ̀ọ̀kan ó fi gbẹ̀mìmì wọ́n mú lọ́kọ̀ọ̀kan báyìí tí ó gbogbo ara rẹ̀ ní ti bínú pé òsìn òsì ló rí nǹkan òsì rí òsì ń tàn wá àwúrẹ̀bẹ̀ kòkòrò ibn al-qayyim nígbà tó ń wá délé kéwú lọ́dọ̀ ibn al-qayyim ibn taymi àṣẹ́kùn islamu lọ́kọ̀ kéwú nígbà tó ń wá délé kéwú wárò fún ṣẹ́kùn islamu taymi àgbé àgbé ah, ọkùnrin kan mọ̀ wúlò nínú ibi àlọ́ ìbìnkọ́ ìbìn ọ́ ní ṣékù sáàmù tẹ́mì àwá ní àtànàmẹ̀ kódò fi máa wà wúrè dé ọba àhàlọ́hù alákóbẹ̀ẹ́lkẹ́bì olúwa dáadáa máa máa wúrè dé kọ́ mọ̀ torí náà irọ́ látijọ́ tí aláyé ti dáyé tí ó sì fi parẹ́ ẹ̀ ní rígbè kan tí wọ́n pè nínú ẹ̀sìn tiwa o nínú àṣà tiwa o nínú ìbálò tiwa o tẹ́yàn máa parọ́dà gbogbo civilizations gbogbo ẹ̀sìn gbogbo òtàn gbogbo ẹ̀yà kódò fi dọ́dọ̀ àwọn àwúrẹ̀bẹ̀ ni wọ́n gbà pé irọ́ ìsẹ̀ ń tàà mọ̀mọ̀ mọ̀lúwà kama ti sọ̀rọ̀ musulmi tí musulmi wá là nẹ́bí sọ̀sọ́lám wílẹ̀ kan mọ́ ti wílẹ̀ kan pé a níwọ̀n gbọ́dọ̀ mọ̀ọ̀yàn àyàkúnù musulmi kàzáàbà wọ́n gbọ́dọ̀ mọ́ musulmi ma pé ìrọ́lá tọ́ chairman mo rò pé bí aago mẹ́rin láàrin àwọn dọ́kọ̀ ti ní tọ́ torí okù gbogbo eléyìí tẹ́ sọ yìí mú kọ́ dímẹ̀ ọwá kú kò ní pọ̀ mọ́ pẹ̀lú ògbò ọlọ́run kò ní ju 12 tí wọ́n náà àwọn tí a wá lè rí gbámú lókù àmọ́ mo fẹ́ fi lè fúwálá ká mọ̀ pé àwànú ewu pẹ̀lú rọ́ta sọ di ìtànyàlágbádá táwọn bù báyìí tó sì pé ní kọ́dá ìpítẹ́yìn náà ti mọ̀ ẹwú gbogbo àwùjọ wa lónìí a mọ̀ nẹwọ́ sáwọn kan ní ká àwọn ìparọ́ ìyẹn ni pé gbogbo àwùjọ wẹ́ tí ìparọ́ lókèrè mùsùlùmí mélòó wá níwá a mọ̀ nẹwọ́ bí yẹn bá wà lọ́fíìsì kan bí wọ́n bá yà àdẹ́ nìkan lè pé mr kìnnìkan àbí mr kìnnìkan wọ́n lè mọ́jú kan àbí méjì lọ gáà àwọn ìparọ́ láwùjọ àfà náà láwùjọ ọmọ kíw láwùjọ ń sí ọwọ́ àwa náà pé àṣẹ ah, mẹkaníkì òun ni ah, wí ni àmọ́ gọ́ọ̀rọ̀ àwọn tó kù àwa náà mọ̀ pé rọ́là fi ń jẹun ìjẹ́bẹ̀ lọ́lọ́ torí náà oṣù mọ́ kọkalẹ̀ sí bí yìí mo ní nàzọ́rọ́tùnà náhànú ilẹ̀ kẹ́dì bó làwà ń rírọ́ bó ní rọ́ jẹ́ sáwà wà máa nàzọ́rọ́tùn islam ilẹ̀ kẹ́dì bó ní islam rírọ́ káàkiri wọn ara bó lè mí rẹ̀ rírọ́ bó ní islam sì se gbé ọ̀rọ̀ ìrọ́ tó fúyẹ́ àwàlágbé wo ni àbówó islam gbé fúyẹ́ lẹ́yìn eléyìn bọ́lọ̀mbá ní kásìkò ọgbà wá al'atharul mudammiratu lil kadhib tí làwọn orípa orípa aburú tí jáde látàrí báwùjọ bá kúndùn ọ̀rọ̀ bá ti kúndùn ẹ̀ tọ́ bàbá mẹ́yìn tán ilé ìtọ́lọ̀mbá wá ní kákò nù ń ta fọwọ́ ara wa fara wa sí nàzọ́rọ́túnà ilẹ̀ kẹ́dì àwùjọ èmì rẹ̀ tẹ́mì rẹ̀ ń gbé yìí inú tí a mọ̀ kọ́dà kò sí bí wọ́n ti gẹ̀yàn yà rẹ̀ pé ọparọ́ àbí ẹgbọ́ pé ọlọ́pàá mẹ́nìkan rí pé kọ́dà bẹ́yàn bá lọ wífọ́ ọlọ́pàá pé ọdẹ̀ ń parọ́ ọlọ́pàá oníṣòsí ayé tàwà ń gbínú ìrọ̀ yẹn sóò wà nọ́mà ẹni tí è bá parọ́ gan làbnọ́mà kọ́lá wọn ma wá yẹyẹ ni wọ́n ma gbá àwọn olóòtọ́ nìyẹn wọ́n fi ń sí yẹyẹ ni ó mo wà ní ẹmọ́bìnú gẹ́gẹ́ bí iṣẹ́ ti wá tààrí bí sí níbi a ti ń kọ́ yẹn ń ṣẹ̀rí àná wọ́n ti ń kọ́ wọn lófin àtọwọ́dọ́wọ́ ìmọ̀ wá necessitate ń míì kálọ̀ ọmọ kí ni wọ́n ń ṣe ń bí òfin àtọwọ́dọ́wọ́ náà mo wà ń kọ́ọ̀tù kan jọ kan ìyàn àpíà ní kọ́ọ̀tù àmọ́mọ́mọ́ observe èsì dandagi ogbó lọ́yọ̀ àti àǹkọ́ adájọ́ kan bẹ mọ̀ fọ́pọ̀ bó láti high court George ní nílọrin inú àwọn tẹ́sì ń bẹ lára wọn mo wá observe pé ńgbàtọ́ kẹn nìkan tí wọ́n ní ìwọ ni witness ìwọlẹ́lẹ́rìí bọ́ sí bí witness box tó ti jẹ́rìí àkọ́kọ́ ìbéèrè tádájọ́ bí ni pé ṣé mùsùlùmí ni ọ́ àbí onímùsùlùmí lòun bóò ni sọ fi kùránì búrọ tó jẹ́rìí àwọn ní ó ti yá tọ̀ ìbéèrè kẹjì ìtọ́jọ mi lójújú nù tọ́pọ̀lọpọ̀ adájú ìsábà béèrè ẹ̀ pé sọ lálùwàlá ọkùnrin lóhun lálùwàlá <laughs> èmi ọmọ èèyàn tí sàlùwàlá lọ kọjù <laughs> àmọ́ tó wíjọ òun ni pé àlùwàlá ń bẹ wọ́n bá gbé kùránì lé jagunlabi lọ́wọ́ ó sì jẹ́rì ogun tó ló wọ́n jẹ́ sẹ́hùn náà nígbà kọ́tù wá dìde mo ní àṣẹ́sì sí jọ́jì mọ́ wá padà bí i ah, kí lè tẹ rúbèrè tẹ́ bèèrè lẹ́ẹ̀kan èmi ọgbọ́ kádájọ́ kò bìyàn rí báwọn gbésọ lálùwàlá ó wá ní ọlọ́run sàánúwà ní ó lóun wọn ní ọ̀nà àti bóyá yóò tún dẹ́rù bá gbé é eh? ó ní nítorí pé ní òun jókòó sí ní adájọ́ yìí òun ti rí àìmọye tí ó gbé lọ́wọ́ báyìí òun nìkan òun mọ̀ pé gbogbo ẹni tí lọ́mọ̀ gbogbo ọ ní kọ́dẹ̀ ẹni tí ò rí di lọ́ọ̀ tí ń bẹ ń kọ́ọ̀tù yóò ti mọ̀ gbogbo lóhun tó fi dìváìsì eléyìn pé bọ́yákọ̀ wọ́n máa bí wọ́n pé sọ lálùwàlá ilẹ̀nìkan náà nísìn rẹ́dí mèdì ánsà ti ń bẹ sọ lálùwàlá ń bẹ torí ní mo ti wí ó sírẹ́ǹjì sé mi ẹni yéé se àfáà tábà pé àwọn àfáà máa wà lórí àlùwàlá gbogbo gbáwó kọ wá ọkọ jòjò asàlù àlá lọ́wọ́ níbi tí a níjọ́ kẹrẹ torí báwa ti rí rọ́ ní wí o ẹnìkan ta jẹnẹrétọ̀ dá lé pẹ̀lú àwọn ẹlẹ́à wọ́n lọ yọnu tí wọ́n bá rà sí tí wọ́n rà sí wọ́n wá jí ọ̀dá sí ẹ̀mí ẹni tí ń wí fún wá gbọ́ ẹni jà àjẹ̀mọ̀wò dọ́kítọ́ tí èyàn sẹ́ wà láì wá ní ó tún mọ̀ pé sóòtọ́ ìbí àwà bára ah, wà dénú àbẹ́ ìwò ti sẹ́ láì fẹ́ mi jọun òyìn lè mímú lọ́wọ́ ah, ah, ẹ̀sìsẹ́ wà láì jọun òun wá gbọ́ ẹni pé dọ́kítọ́ àní ẹ kó sáúdí gbogbo àwọn ọ̀rọ̀ àwọn àfi bí ìpọ́tọ̀ làlìjẹ́ náà tọ́mọ sáúdí ọwọ́ ìtọ́mọ nàìjíríà ń wá níbi agbára wà dínú àìmọ́ èèyàn lóòtọ́ wà láì ti kọ́dàkọ̀ tí ẹ̀mọ̀ kóhun dákọ̀ àlọ́wù wà láì tàláì súnmọ́ bí láì lásí láì láì ìrọ́nísìn ما نظرة الإسلام إلى الكذب بون إسلام مرارا ينكاد يفون ويري كواهوا فلوباواتي مرأي أكوكونا القرآن الكريم قال الله عز وجل ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم أسني نهيون أسن أقبض سي olúwa ní ẹwọ̀rọ̀ lè ìsàlákà bí i ilmùn alìmọ́mù kọ̀tádà ń gbà tí ó se tẹ̀fsíru ayà yìí alìmọ́mù kọ̀tádà ní nǹkan mẹ́ta náà ní jẹ́rọ àǹtàkúlà sẹ̀mẹ́tú wà mẹ́ sẹ̀mẹ́ta rọ̀áìtú wà mẹ́ rọ̀áìta alimtu wà mẹ́ alimta ibnu alìmọ́mù kọ̀tádà ní wà látàkù ń tọ́ ọmọ ọlọ́mọ olúwàlọ́ ọ̀gbọ́dọ̀ dánwò bọ́ bá dánwò mọ̀ pé àtẹ́tí rẹ àtọ́jú rẹ àtọ́kàn rẹ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bí ọ́ alimamul bagawi muhi sunna ó kì dáadáa muhi asunna ó kì alimamul bagawi nù sọ́hìbù ma'álimi tẹ̀sí mas'ula wọ́n ni túnmà méjì náà ni imma kullu ulaika àti samuel àti basoru àti fuadu anil mar'i mas'ula olúwo bí ẹni kọ̀ọ̀kan bó lo kí ni n tí o tí rẹ gbọ́ èyí tó gbọ́ tó lọ gbọ́ èyí tó rí tó lóòrí ìtumà kéjì ní pé bọ́bá dálì kìyàmá yús alùsámù wà yús alùbásọ̀rù wàlfùáàd anil mar'i ọlọ́run ó bí etí rẹ yóò bí ojú rẹ yóò bí ọkàn rẹ kí ló fi gbọ́ kí ló fi gbọ́ bọ́bá dálìkì àmà ẹ̀dàkùn ayà yí ń bẹnú alkùnrà ní olúwọ̀ pé kó o e mọ́pọ̀ orí tí o rí mọ́pọ̀ ọgbọ́ ìntọ́ ọgbọ́ mọ́pọ̀ ọmọ ìntọ́ ọmọ mọ́pàrọ ọmọ ọlọ́run àkọ́kọ́ nìyẹn o tí wọ́n bá bí wá pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ gbóná báwa di fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú irọ́ yìí bó làlùkùrá ní àtàdíjì ànẹ́bì múrọ́ ọfúyẹ́ bẹ́ẹ̀ náà ni olúwa ní òfúyẹ́ o gbogbo rọ́kọ̀ kàtọ̀ bá ìntọ́ ọ̀gbọ́ tọ́ọ̀lọ́ọ̀gbọ́ ìntọ́ ọmọ tọ́ọ̀lọ́ọ̀mọ̀ kúlù òlá ìkà olúwa ní gbogbo èyí nǹkan sọ́kàn tọ́ takó ọ̀nà rẹ́kọ́ọ̀dù rẹ̀ àbíọ́ tó ń kálùkọ́ yẹrẹ ẹ̀ in every 24 hours mélòó ó bí ọ níjọ́ kan òru olúwa sì ní gbogbo ẹ̀ kúlù pẹ̀lú wọn bí ọ́ nínú àdíta nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ayatul munafiki thala manafiki manafiki aranta ma bí búra wa nù kí ní jẹ́ manafiki òun lẹni tí àwòrán rẹ̀ jọ ti mùsùlùmí kèsì se mùsùlùmí ìyẹn ni pé olójú méjì láwọn àgbàlagbà ma wí ọ̀tọ̀ ti ń fi hàn ọ̀tọ̀ tí ń bẹ ní ọkàn ẹ̀ ànábì níbò lẹ́ẹ̀tí ma mọ̀náfìkì ànábì àmì mẹ́ta ni o kí làkọ́kọ́ àmì mọ̀náfìkì ìzàhádẹ́ta kàzàbà ọ̀rọ̀ iná ẹ̀ ànábì lákọ̀ọ́kọ́ sáyìn tẹ́yàn bí mọ̀kí mọ̀náfìkì léèyàn ìzàhádẹ́ta kàzàbà yìí ń fún wa láà pé fi ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ìrọ̀ olúwa ọ̀fọwọ́ tó fúyẹ́ mú anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀rọ̀ ọ̀rọ̀ ní fúfúyẹ́ idha haddatha kadhaba manáfikí lẹni tó ṣe pé tó ti sọ́nà ìrọ̀lẹ́ bàmẹ́ ìsìn kírùn ún gbáwẹ̀ ọlọ́mọjà fọwọ́ síṣẹ́ ìtọ́jẹ̀ burú tẹ́rí bí ẹ bá mọ̀ kó ń sẹ́ ó súnmọ́ kó tètè bá gbọ́rù wá sí ẹlòmí rọ́ mi ń bẹ tí ó mọ̀ pé rọ́ ní ìdìsìn kọ́nà bí bá yóò gbà rábìsí rọ́jú lè yíò rẹ̀ ọgbẹ̀lá nẹ́bí pé mi rẹ̀ inú hadithun sọ̀hí annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni inni za'imun bi baitin fi wasatil janna liman taraka al-kadhiba wa in kana maziha لمن ترك الكذب وإن كان مازحا àṣíbí yẹn bá ń sáwàdà gan kò gbọ́dọ̀ parọ́ ga ibá àtẹ̀bí sàwàdà ní olúwọ̀ gbárọ́ láyé kọ́dà ń bí àwàdà òun lànẹ́bùwa mohamed sọ̀rọ̀sọ́lọ̀ fi ní ana za'imun inni za'imun debate mọ́ garanti ilé kan ní àárín gbogbo àlìjẹ́ náà tó ta ní ẹni ọba jìnà sí rọ́kọ́dà bí ń sáwàdà ìyẹn ni pé àsìkè ṣe excuse ni pé ah, a máa bí ìhùn sí ẹni àìbí mo fi ṣàwádà ní àyẹ̀kúnù mùsùlùmù kàzábà ọ̀làlà mùsùlùmí e parọ́ kọ́dà bí ń bá ń ṣàwádà nínú máàkì ká wà yìí jámà oṣù wo ní ń bọ̀ yìí ẹ̀yìn náà jí ma ẹ́ april fool ọgọ́rọ̀ musulmi náà ní ọpa ọjọ́ ìsìn ń pèrè musulmi àfi bí i pé orí nínú lọ́hùl mahfudu pé ọlọ́run ní ẹparọ́ lónìí o òun ò ní bí yí o tọ́mọ̀ bọ́yá april 1 náà ló kù tó sì gbé ìhun lọ̀lọ́lọ́n bẹ́ gbogbo ẹni tí ń bá ń dẹ́rú ẹ̀wò láti april tí ń bọ̀ yí pa أيكون المسلم كذابا قال لا أنا زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا kọ́dà bí yẹn ń sáwàdà april fool kò sí núrò yí mùsùlùmí ọlọ́lọ́wà mẹni tí wọ́n ti fi april fool yí kó bá sáyé ẹni ọwà hypertensive tó ní ẹ̀jẹ̀ rúrú àbíbò wọ́n ń pè wọ́n wà parọ́ ńlá lárí bí tọ̀ǹgbà ẹ̀kí test message ó tó dé wọ́n pa ẹ̀rí ọkàn dẹjúrú dìgbà tọ́fọ̀ kan sẹ́ nǹkan kan ṣe o ńgbọ̀ bá ti wá rí pé ẹni ti banújẹ́ tó ń fẹ́ àjíkù lára yọ́wà ní april fúù ọ̀tẹ́lẹ̀ òlọ́ tí máa ń ẹ̀wọ̀n sẹ́lọ́hun kí ló dé kí làwà mùsùlùmí bó lágbára wa dé yìí valentine lásẹsẹ̀ kìlọ̀ lọ́sẹ̀ tó lọ oṣù tó lọ february kọ́dà àwọn màálì mú léèwé mi ń pínwé valentine mọ́ wà ń bẹ́ ìjọ kan àwọn dr zekulai sheikh wa zekulai níwò dr zekulai mọ̀rántí lẹ́dẹ̀ láwà jọ náà tí wọ́n sọ́tàn náà pé ọ̀gá tí ń kọ́ chemistry àbí biology lòun kọ́ òun ní wọ́n ń se wá sí pé wọ́n ní falantẹ́ ọ̀dá àwọn yóò kú wá ń pé wà lẹ́ pọ̀ kọ́dà ti máa náà nì mọ́rán ti dáadáa máa hmm, gan inbendi valentine ọ̀gá chemistry wọn ò sí ní pé tí ẹ wà láti ẹ pọ̀ pé kí chemistry nù ọlọ́run fẹ́rọ́ kọ̀ fẹ́rọ́ ibi abára wa dénú gbẹ̀ntí parọ́ mọ́lọ́run èyí ń ní àwọn àfá àwọn ọjá àwọn àfó sinimá ariwo yíò ní wọ́n ti fá lóṣù tọ́lọ̀ ní february omi wọ́n tó ti ń pilẹ̀ yìí ọlọ́run níjọ́ rẹ̀ yìí a máa wà fá ń se tí wọ́n òkùsà rẹ̀ o ni mo ti ké fún ọ ni wàlà nẹ́sàlánà làbínà òsílà ẹwà gbọ́ ẹ̀gbọ́ ọlọ́run òbí ẹ̀yìn náà ẹ̀dàkùn nù ta fẹ́ wá ń lọ rẹ̀ ní pé kọ́dà bí yẹn ń sáwàdà àti april 1 àti april 30 àti may 1 musulmi ẹ̀pàrọ sínú ròyìn musulmi kamarọ́mà inú àwọn tẹ́lò mí ọmọ sọ bígbà tó se pé ní حديث النبوة محمد صلى الله عليه وسلم حديث صحيح ولا النبي صلى الله عليه وسلم ني ألا أخبركم بأكبر, بأكبر الكبائر سكين صفوين تطبي دنا ويعلن ليس قالوا بلى يا رسول الله ونوى النبي صفوين ويعلن ليس àkọ́kọ́ ya ń lẹ́ẹ̀ṣẹ̀ bí ó ti máa rí láíláí náà nú òun ní kíyàn ọ̀sẹ̀gbọ́ pẹ̀lú ọlọ́run ẹlákùn gbogbo ẹnu ẹbọ́ bá kù lọ́rọ̀ ẹ lọ jìnà sí a lè sọ̀rọ̀ débì yìí ká nítorí ọ̀rọ̀ ọ̀run là ń sọ káfẹnura ìpìlẹ̀ ní mọ́sẹ̀bọ mọ́ gbogbo ẹni ó kù ń bí a ń lé nǹkan kan a ń fi òka kún sẹ́rin à ń dé

gbogbo ẹnu ràn tọ́lọ̀ ń bínú sí ni ó tọ́lọ̀ ń lóhun ní forí gíyàn bọ́ bá bá bẹ́ẹ̀ wá báhun kò lè wà lìgẹ́ náà oríta mẹ́ta oríta mẹ́rin ẹ̀kọ́ funfun kankan ẹ́ẹ̀sì máa bá aláwùjọ mùsùlùmí mi ibá ti ń sọ̀rọ̀ ìyá ọlọ́nkọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọkóòkò wà lìdẹ̀ yìí òun ni kíyàn ọ̀sẹ̀ yá ọ̀sẹ̀ bàbá gbogbo ẹni tí ń sa ìlójú ti sóbi rẹ̀ náà ẹ̀ẹ̀sẹ̀ ńláńlá ni o kódò olúwa sọ débi pé kọ́dà bí wọn ò sín lọ́hun bí ti ẹ́ wàsọ́ ìbùn mọ́ bí dùnìyà máa ní ń tọ́jẹ́ dáadáa tayé túláàsì mọ́ fún wọn ẹ̀rẹ́n tó gba hadithi yíwá náà àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n nígbàtà annabi sọ̀rọ̀ débi ọ́sọ̀ dé yìí wàkẹ́ẹ̀nà mọ̀tẹ́kì án fàjálà wọ́n nígbàtà annabi ń sọ àwọn ẹ̀yà ńlẹ́ẹ̀sẹ̀ tí ń kà yìí annabi wà ní rọ̀gbọ̀kú ni ìyẹn ni pé bígbà tí èèyàn ń se fàájì pé ẹgbọ́n tí ń wí tí a sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó kanilá wọ́n nígbà tá ànẹ́bí ọwá dákọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ wí ànẹ́bí wá dìde kú onírọ̀gbọ̀kọ́ wá jókòó pé aláàwọ̀kọ́wùlọ̀sùn ànẹ́bílẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kẹta náà àwọn ìyá ń lẹ ẹsẹ̀ ànẹ́bí wá tún jòkó jòkó tọrọmọ̀ pọ̀pọ̀lọpọ̀ wá láàmà sọ́ràn tá ń dá ànẹ́bí ní òun nírọ́ pàtàkì jùlọ ń tọ́ bá lọ bí ẹ̀rí jíjẹ́ ẹ̀rí rọ́ ẹlòmí ká fún pòun tó ń fi ràn ọ̀rẹ́ ẹ̀hún lọ́wọ́ nù ẹmbà ti débì kan ní sí pé àbúrọ́lá ah, kìíní sí bẹ̀wà ń bẹ̀jọ yes kọ́dà níjọ́ náà nígbàtí kìíní nígbàtí kìíní a ṣe bí fìlà rẹ̀ lẹ́dẹ́jọ́ ẹ ṣe bí kìíní yóò òun náà òun lọ́ bá tọmọ jẹ́ láti kéèké ó ti kọ́ ọmọ gbébòmọ́ ti ṣẹ́jú báyìí ẹ́ bọ̀bá ti rí tí mọ̀ sẹ́rù báyìí tí kò wí ní adẹ́bí wà ní rọ̀gbọ̀kú sọ́lọ̀lọ́ ọ̀sọ́lọ̀m ọ wá tún jòkó jòkó pé inú ìyá ń lẹ́ẹ̀sẹ̀ òun lọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì jùlọ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀rí jíjẹ́ ìyẹn ni pé tẹ́yàn fi ń fa ìnira fẹ́lòmí torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀rí wọ̀nyí fi ń yé wa pé àwa làwá fọwọ́ fúfú yẹ múrọ́ bí a bá bí ọ pé ṣe bẹ́ẹ̀ làlùkùrá ní mú orí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ làdíta nẹ́bùwa muhammad sọ̀sọ́làm náà múrọ́ tẹ́tẹ́rẹ báwa ti mú yìí wàláì kò rí bẹ́ẹ̀ òun lọ́jọ́ aka ẹ̀rí fún wa nínú alùkùrá ní kẹrí wọmin súnà ti nàbí yìí sọ̀lọ̀lọ́ èsì èsì èsì jí máa dé lèyàn bá kúndùn ṣọ́ọ̀ṣì ìbólẹ̀ ń sọ ohun ọkẹ̀ pé kò láwà àwọn òní mọ̀ èsì pé kí ni rìsọ́ọ̀tì káwùjọ kúndùn rọ́ bá ti kúndùn ẹ̀yìn àbí àwọn àgbápò tó lè dáwà láti kéyàn kúndùn rọ́ wọn mẹ́ta ń sọ ní pàtàkì <laughs> ẹ̀rí inú àwọn àgbàfáà الإمام الماوردي رحمه الله تعالى إنه ترى ومتكانت مفاوي ترى الإمام الماوردي قو أما يتوصن تجون قا وقو ترى نوقبني أدب الدنيا والدين أدب الدنيا والدين àwọn ẹ̀kọ́ bóòlà ti lò ayé tàgbé ayé rọrùn tàà sì bálìkì àmà náà rọrùn odidi báàbù kan ni alìmọ́mù màwárídí fún ìrọ nínú adábù dúníà alìmọ́mù màwárídí wá sọ mẹ́ pé alìkẹ́zíbú jìmáàrì kúlì ṣàrìn ìrọ òun ló kó gbogbo aburú sínú gbogbo aburú ìrọ ló bí wọn gbogbo aburú sẹ́ alìmọ́mù màwárídí ní ìrọ ló bí wọn ń sàlàyé rẹ̀ àwọn ìwà ẹ̀sẹ̀ àbíwà ẹ̀yú dídàrú àbí tí ọ̀dá táwà náà mọ̀ láwùjọ lónìí bàbá ní a mọ̀ dákọ̀ alólè àbí ọjàlè ọpáyàn eh, ó se zìná gbogbo ń tí a gbọ́dọ̀ àbí èèyàn ń bẹ̀ náà 419 ẹ béèrè pé kí ló kí láyà tó fi lọ sí ní tí ń bẹlẹ́mì rẹ̀ náà ni pé bọ́wọ́ bá tẹ̀wà mọ̀ntàrù ọ̀sẹ́ nìkan tí ó lọ wúrú gbogbo àwọn àwà wọ̀nyí tí ò ní ti pèpè àkalẹ̀ pé bọ́bá jẹ́ yíwọ́ àmọ́ntí àrù àṣírọ́ èmi náà mú mú àbí lè yanu pé yàwó yàwó òun náà lòun wà mẹ́ àbí jìbìjì òun náà lòun lù in tí gbóòyàn láyà tẹ́yàn fi ṣẹ lọ́hun tí fi ṣàìdá òun ni kó ti pìrìpíà pé àmọ̀ntàwì ìyẹn ni pé irọ́ àṣẹ́bí alìmọ́mù mọ̀wárdíbá ní irọ́ ló bí gbogbo ẹ̀ṣẹ̀ ọ̀sọ́rọ̀ àṣọgbọnú bẹ̀rù bàbá fẹ́ mú gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo wà ìdákó láwùjọ àfikakọ mójú tọrọ ọ̀rọ̀ yìí lópin ìgbà tí máa ṣe ń bẹ nílá káyà àwọn èèyàn pé àṣẹnù iná ẹlòmí ò ní ṣẹnù iná láàbí rojọ́ àbí ẹmọ́wọ̀rí ṣẹnù iná láàbí rojọ́ ẹ́ kọ́dọ̀ bá wa dé nàìjíríà lónìí àwọn rọ́tọ́ ẹ kó tíyàn lójú ẹ́ wọ́n odidi adájọ́ supreme court wọ́n wá bá dọ́là wọ́n bá gbogbo ilé rẹ̀ nígbàtí ìsàwọn alájí àlámọ́ tí wọ́n sí àyí wọ́n wá mú wọ́n gbé gbogbo owó tí wọ́n ẹn òun náà ti tọ́jú rọ́kalẹ̀ ẹgbẹ́ kí ni òun tàrà ìsì ìjọ sísọ̀ supreme court ń tàrà ìsì èyí ó ti wà nílẹ̀ pé a sàá ìjọba yí wọn dáwì ní ń tààrẹ sí mú ṣọ́pù rẹ a rẹ̀sìlú náà lóhun náà ta ọ̀tọ̀ wọ́n sílẹ̀kùn lé ẹgbẹ̀ ẹgbẹ̀ kẹtọ́kẹ ti 10 million dollars mọ́ kọ́nà kò jú díjọ́ kejì lóhun náà tí wọ́n ti mú ní ọgbùn mi iṣẹ́ òní wá ṣe tí wọ́n fi ń mú wọn nìkan ní 10 million dollars a máa o bí ìmọ́mù màwárí jí rí iṣẹ́ ìpìlẹ̀ gbogbo agbúrú òun ni rọ òun ni ó kó ìtìjú kúò òun ni ó kó ẹrù bíbà kúò ìláyà àmàntà bàdẹ̀lẹ̀ àkọ́kọ́ nù ewu aburú rìsọ́ọ̀tì kéyàn ó kúndùn rọ́ òun ni pé irọ́ bí i fáktì ní àbúrú náà ma wá pọ̀ gbogbo ń tẹ́ gbọ́ ẹ̀yìn bàbá wa àwọn ọ̀nà jìbìtì tẹ́yìn ọmọ àwọn ti mọ́ lónìí àwọn ọ̀nà aburú tẹ́yìn ọ̀gbọ́rí bá wa ti kéré iná àwọn generation ti ń bò orí wọn síṣẹ́ bí agbó ní àyàyẹ́ sì kì sí ní nítorí pé wọ́n bá mú wa mọ̀ntàgùn ẹwú bí agbára wa dé nàìjíríà nísìnyí ẹ má wà surprise ọkùnrin tó ní wọ́n bùn ní ẹjẹ́ wọ́n chájẹ̀ sí kọ́ọ̀tù lọ́la nísìn àwọn àgbà lọ́yà ní ọlọ́ dìfẹ́ǹjẹ́ àwọn ọ̀gá wa it's unfortunate ẹni ó sẹ̀sẹ̀ kó lórí ipò jonathan ẹjẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ kan nígbà táwọn kan interview tó máa ń pé kí wọ́n máa bí gbogbo òbèrè gbogbo ẹ̀ mọ́ntìlì ló pé àmọ́kè wà rẹ́gúlà ọ́sàsì kan tí mọ́ rántí wọ́n wá ń bí pé gbogbo àwọn tẹ ní wọn sẹ́mọ̀kún náà ráwọn kan mú pé wọ́n kówó yìí náà jẹ ẹni ó kó pẹ́ńṣẹ̀ ẹni ó ti ṣiṣẹ́ gbogbo láti jọ iná rí wọn se bákan ẹni òjé buhari náà nígbàtí rọ̀ tán bí wọ́n bá ti ń já kan wọ́n ti hùn mí ọwá bínú jọun ó bínú sọ́rọ̀ àmọ́rọ̀ làákà yìí ọ̀rọ̀ tó káfẹ́ bú ẹkún sí ó ní ẹwà separation of power ń bẹ olórí ìlú lòun executive arm of government ń tòun àwọn kan ni wọ́n ń dájọ́ òun wá lóhun kẹfẹ́ pé inú owó tàà ní ọ̀nà àwẹ̀ executive wọ́ yí kólé ìjẹyìn ó ti wá rẹ́dì pé ṣé ten million ló ń kó jẹ òun ti ya three million kalẹ̀ fún gbogbo lọ́yà jọ bàbá dìbẹ́ndì wọn ebi ẹ̀yìn náà mà wọ́n ti ń lọ dìbẹ́ndì wọn ẹ̀sẹ̀ lọ bí àwọn eléyìí hùn ẹ̀dá sọ parọ́ ni kí ló lè mú yàn láyà pé ní ẹni ó ṣe adúrú tó ṣe pé ẹ̀mọ̀ ìsọ́nkọ́tù apà irọ́ náà ni akáramakumulọ́ọ̀ wọ́n ni tó dára ọkọ̀kọ́ máa wí nàìjíríà tí wọ́n let's go to court pé ẹ̀mọ́ media trial ẹjá pàdé ń kọ́ọ̀tù ẹ́n ó ti mọ̀ ah nígbàtí rọ̀ tán torí náà bá wo ati sàn ati mùsùlùmí àtẹni se èsẹ mùsùlùmí la kọ́kọ́ ti ọ̀nà ti sọ mẹ́nà ìṣòlò àmọ́ tí mo ń sọ ni pé àkọ́kọ́ orí pa bú ewu tí ń bẹ ń bí ká kúndùn rọ́ kílù ó kúndùn rọ́ bá ti kúndùn èyí òun ni pé alkẹ́dẹ̀bò jẹ̀mẹ́rin kú lè ṣàrù irọ́ ní manufacture gbogbo aburú gbogbo aburú láyé irọ́ ni ìyá wọn òun ní bí wọn ẹ̀rí nù ewu tí ń bẹ ń bí kéyàn ó kúndùn rọ́ bí nàìjíríà ti kúndùn èyí òun nípa àmà ní gbogbo wa là ń jẹ pàṣán rọ́ àtẹni tí ń parọ́ àti wọ́tọ̀ ń parọ́ náà ìwọ náà mọ̀ ní ọ̀ ń jẹ́nú ìyà tí aburú ti rọ́bí bàbá mẹkaníkì tí sáàfì àbígínà máa gbọ́ bàjẹ́ ẹ́ òun lọ pọ́jù tọ́ tí ó bàjẹ́ tí ó bàjẹ́ orí ààrẹ padà wà nígbàtẹ́ bà fi dé àìṣẹ́ ìyọ́gbà wá tó wákàtí mẹ́fà ẹgbọ́kọ̀ kalẹ̀ ní àkẹ́sẹsẹ́ kanjú àkọ́rọ̀ ọmọkẹ́ sí pé mẹ́kàn rí jọ́kàn tí ó pé ìṣẹ́sẹ̀ ń wakọ̀ ńgbà òní ẹ̀mẹ́ ọmọ pé kìníkan bẹ níbi dashboard ẹbá ti yí iná òní tàn lálẹ́ èmi bá se bọ́ bàjẹ́ ní àṣíkọ́kàn <laughs> àwọn bá ní ah, ẹgbọ́kọ̀ ìkalẹ̀ wàláì àà ó níbi ìgbé mo sì padà délò tó ní ẹgbó títàn níbi èmì náà padà wà mọ̀ yí mo padà lọ bá o <laughs> sí gbogbo ń tọ́ fẹ́ gbà náà tí ò lè lálùbáríkà ìwọ́ tó wá ń se yíhun bí tí ń lọ ni pé àá ẹbí wọn náà kan lé káfíntọ̀ jẹ̀gìjẹ̀ náà kìí sí pé kọ́nà bó sì só rẹ̀ ìwọ káfíntà tó sì jèsó náà ìbọ́ fàánẹ́ sílé àá waya wáyà nàìjíríà lọ́dá uk ní ọ̀dá àjọsàgbákò ara wà ní pàdá ìbòjírí àá ìwọ ẹ̀lẹ́tírísì náà jẹ́ náà ń bọ́ ìbọ́ mi. ibi plọ́mọ̀ wà wò ní omi tí ń kán lè jẹ́ náà àbí kí gbogbo wọ́n pàtí wà láì kò pé akàrò kó pé wa ní lágọ́ nígbàtà ń jẹ gbádùn rẹ̀ nìkan ni tá bá padà wó holistically gbogbo wa láńjẹ̀ ní rẹ̀ wọ́tàkó fítínà tani látò sí bá nà bọ́lá torí náà irọ́ aburú rí ọmọ lórí ẹni ọpa nìkan ò ìmọ̀ sàkúlẹ̀tì ní àtàrù rọ́ gẹ́gẹ́ bí àtòjú ètí mo mú wà ní sí gbogbo wà ibá ti jókò láti fall victim one of ó ti bọ́ sọ́wọ́ rí torí bá wọn kan bọ́ sọ́wọ́ lọ́dọ̀ tí ẹ náà ń tà fún rọ́ ń tà fún jàmbá kọ́nà ń bí ọba gọ́gbà burú dé gan ilé ìwé lẹ́lòmí ó ti lọ pàdé jẹ́ ẹ́ títí ó gbówó jẹ́ ọ̀yọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ gbogbo alájọ́ pilẹ̀ ẹ̀rọ yìí bẹ́ẹ̀ bí gbogbo wa bá jẹ́ olódodo at the same time gbogbo olúyàn gbádùn wàláì ẹjá try rẹ̀ kọ́nà kẹ́yìn kẹ́kẹ́ wà ní an enclave ẹjá experiment láàrin wà láàrin oṣù ká ní parọ́ àwà mẹ́wàá yìí a ma sòótọ́ wà láẹ̀rí tẹ́ gbádùn ìjọ ẹnìkan bá sì ti bẹ̀rẹ̀ rọ láàrin tẹ́ mọ̀ ewúdé ìrọ̀ wọn padà nínú tàtàwọn sálàfù ma fi ran wa létí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìná àti gbéwu rẹ̀ tí ma járàn yìí àti bó ike bá gbogbo abájó lódodo bá ń fà ní òdodo náà ti kárí nínú àṣà kọ́nàbẹ́nu nínú tó ṣẹlẹ̀ nínú àwọn fíìmọ̀ sábàkù nínú àwọn tó ṣáájú wa wọ́n lẹ́nìkan ta ilẹ̀ bá àpẹta átán nínú àrùn ọta ilẹ̀ gbígbà nílẹ̀ plọ́tì kan lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ já ń eléyìí o mọ̀fẹ́ ẹni ọwọ́ ara lẹ̀ yìí nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ilẹ̀ pẹ́tọ́ èmi fẹ́ lo ilẹ̀ tí mo fẹ́ kọlé fọwọ́jádà kanzan mẹ́nà zahad níbi tí wọ́n ti ń ju jígá ni wọ́n bá kan àpótí kan tí góòlù kúnnú ẹ̀ lówó inú táwọn àfáà máa pẹ̀ ní ríkázù ní fíkú àríkázù ní mẹ́ndàfá inil jahiliya àmẹ́ni ó bò mẹ́lẹ̀ òun ti bò mẹ́lẹ̀ ó ti lọ ogun ẹni tí ń bo dọ́là mẹ́nu septic tank sọ́kàwé nísìnyí ó sí ogbẹ̀ wọ́n dẹ́wò nàìjíríà nísìnyí wo bí a ń lọ o ẹni tí ọgbẹ́ dígà gan ọra ilẹ̀ bọ́yá ilẹ̀ 200,000 naira ọwá ń kan jígà ọ̀kan jígà ọwá kan owó 2 million naira ń wínú bọ́bá wọ́kí ló Ah, ọlọ́run ti lóhun ọgbàdó àwọn tẹ́lẹ̀ náà àwọn àfáà ti lọ́lọ́run ọgbàdó àwọn wà sí rọ́jí ọmọ ẹ̀sẹ̀ fún rẹ̀ nù amárakùnrin inú àwọn sálàfù ní bẹnu jíra o wọ́n lọ bá gbé hazel kanzu minas dahab odidi ẹni ọ talẹ̀ fún fakọ́lẹ̀lẹ́hù iná tó tó báyìí bọ́bá sì wọ́n kọ́ gbá àyí ah, tí ń wà tẹ́lẹ̀ náà kọ́rà ìmọ̀kébẹ̀ lọ wà ní ẹsẹun ẹgbẹ́ tí wọ́n wìnà ẹn tí ò já gbádùn náà nù òun náà padà mọ̀ kó lú jìbìtì ní pépè ní ọwà sẹ́ pé kí wọ́n lú wọn náà ní bí ó sì sé pé wọ́n padà lú wọ́n bẹ́ẹ̀tù lákàl àrùgbọ̀ bí má kí à níjọ tí mọ̀ talẹ̀ fún àti ilẹ̀ àti tí ń bẹnú ẹ̀ mú ti kówó ẹ̀ àti ilẹ̀ bẹ́ẹ̀ lóòdòdó ni kọ̀mọ̀ pé nǹkankan bẹnú ilẹ̀ yìí dédé owó téèyàn gbà lórí ilẹ̀ mú ti gbà góòlù ọlọ́wà kó fún mi ti gbà tó kó bá mi lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ bá dìjà ń gbà ń fẹ́ ìgbà góòlù rẹ̀ ẹ̀mí kí mo ní ẹ̀mí náà rí lè lọ́wọ́ ríwó lẹ́mọ́sán fún ọ ọba dìjà ọlọ́kan náà àwọn àlfà wa gbọ́ lọ́wọ́ adásí wọn kí ló dé wọn wá rojọ́ fún wọn náà àmọ̀gbẹ́rù yín kú irú ó àfà tó ní náà tí kò ní pé ẹgbẹ́ wá bá yá a sì kí ní kan sí tààfi mẹ́ni ó nínú yín ìgbà wọn bá sì padà dé pé ah, ah. àwọn àjẹ̀nú ti <laughs> wọ́n rà wá ní àà ah. bá ti dànú ọlọ́n kó tún wá sí ní a máa fa sálàfù òun lọ́wọ́ fún wọn mẹ́rin ibi tí ń lọ nìyẹn pé gbogbo alágbádùn ẹ̀ fasáàlà wọ́n láàfá yí bá bí i nìkan méjì pé ebí wọ́n bímọ olóhun bí sọ ọlọ́kùnrin olóhun ní ìwọ́n kọ́ so bímọ tí wọ́n lóbìnrin olómi ẹfà àwọn ọmọ yìí fúnra wọn kẹwàá bùn wọn lẹ̀ fàfà àlà ẹ̀yìn méjèèjì náà lórí yọ padà ni ọ jẹ́ ti ẹmọ wùlẹ̀ jàmọ́ bọ́rọ̀ òdodo ti rínú bàbá rẹ̀ dìbẹ́ bí mo ti wújó ma bá lọ iná ẹgbẹ́ ọwọ́ tẹ̀ mí tẹ̀ torí pé ìmáàmù Màwárídì ní ìyá gbogbo aburú jẹ́ ònirọ̀ ní bí gbogbo ọmọ táàrin láwùjọ ọ̀rọ̀kọ́ mẹ́sà àsàmànà wá o ẹ̀rí nù ewu tí ń bẹ ń bí rọ́ káwà lọ́nà àdídà nẹ́bà Muhammad sallallahu alaihi báyìí annabi ní iyyakum wal kadhib fa inna al kadhiba yahdi ila fujur وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا والعياذ بالله النبي نياكم والكذب اجنا سيرا مسلمي اجنا سيرا ما قرما قبي فإن الكذب يهدي إلى الفجور àkọ́kọ́ ewu tí rọ kò bọ́ o ní pé rọ sọ di kò kí mẹ́rin bá kúndùn rọ ìbẹ̀rù ọlọ́run ó dìkù lárẹ̀ mẹ́rin bá kàn tàn wá lókù tí ń se bí ẹni ọlọ́run ta bẹ́yàn bá ti gbókù rọ kọ́lá bá ń pè láàfá ìbẹ̀rù ọlọ́run ló kéré pàtàkì jùlọ irọ́ tó burú òun lè ta wílẹ̀ kan tẹ́ ń parọ́ mọ́lọ́run nítorí pé nù àsáàrù aburú tí ń bẹ ń bí rọ́ òní pé yá dí ìlàlùfù ìwọ̀nyàn ni bí okùn yọ ma fọ́ lọ ọkàrẹ ọmọ lè ọyàpò kí òní bẹ̀rù ọlọ́run ẹ̀sí ọ̀rọ̀ fún ọ aburú fúyẹ lójú ẹ gbogbo ilé ìbọba ti wá pé báhùn ànábìnú ìlàlùfù dúró kò síbi tí pò kí ìfáàyàn lọ inú náà ni ajẹ́ pé nù tó lè wọ́yàn lọ bí iná gradually ènìyàn ma parọ́ wà iná rọ́jú lọ́la yẹ́kìrì anábi ní ẹnìkan ma bẹ yọ́ ma parọ́ wàyà tàhárọ̀ alkẹ́dìbà yọ́ bọ́rọ̀ ẹ̀ débi pé kọ́dà yọ́ ma sọ irú rọ́wò lọ yẹ ká jù sáàrin ní kí wọ́n kọ́ lókè àlẹ́ ara sí káwọn màláìkọ̀ ọkọ̀ pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn o kàzá kúrọ́ ni níjọ́ ọlọ́run bá ti wá stampu yàn ní lókè àlàárà sí pé kàzáàbù òkúrọ́ léèyàn torí náà ẹ̀dàkùn eléyìí ni nínú díẹ̀ tọ́lọ̀ ní ká lè mẹ́nu bà nínú àwọn ewu tí ń bẹ̀ ń ká máa parọ́ ewu lórí ẹni tí ń pa ewu lórí àwùjọ tó gbarọ́ láyé kọlọ̀kọ́ mọ́sá àsàmìnà wa o alhulul kí lọ́nà àbáyọ kó mìíràn ẹ̀rá kọ́kọ́ ọ̀nà àbáyọ mọ́pin méjì ẹbá wọn kan làásẹ̀sẹ̀ ń bí abímọ̀ká lónìí nìsìn ọmọ ọlọ́dún kan bẹ ọmọ ọlọ́dún méjì ń bẹ ọ̀tọ̀lógún tí ó gbàrọ́kù lọ́wọ́ àwọn èèyàn ọ̀ráwà tí wọ́n ti fomi omiro wẹ́ tó ti mọmiro tó ti jẹun ẹ̀ ọ̀tọ̀lógún ẹ̀ ó ti kéwúrọ́ wọ́n tọ kéwúrọ́ fún òun náà ń tọ̀ fún bó ti rínú àwọn èèyàn ń dànkan ẹnìkan wá bá mi jò ní inú àwọn tí ó tó ti rí rán àwọn ọ̀nà kéwú kan kéwà ń parọ́ ọmọ ọlọ́run ọlọ́run sẹ́rí ẹ̀ padà ọwá kọ́lọ̀ sì fi evidence hàn mí ó rí kọ́ọ̀dù conversation yẹn tó gbé fún mi tí mo gbọ́ báyìí tẹ́ntọ́ já àfá rẹ̀ ẹ́ tóhun tó ń wò láàfá àgbà tí ń sì ń sọ fún pé wò ó lórí ogun tá èèyàn mélòó lẹ́wà wípé fún ta àfikẹ́ yóò tún bá kó tó kú ní à ń tẹ nǹkan àwọn nǹkan iná ní o wọ̀láhìlà àkọ́kọ́ ìtí mo rò pé gẹ́gẹ́ bí ẹ̀rí mara àwọn olùmọ̀ ẹjẹ́ àwòye àbí tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ min aba ìsìnáàrù minal jíìlì kọ́dìmì àbá Sufyan ẹjá wú ọ̀nà táa lè fi sọ àwọn generation tí ń bọ̀ di Abu Sufyan ìyẹn ni pé tí wọ́n ó kórìíra rọ bí ìgbà tí ìyẹn gbàgbò fọ́mí kéé pé mú ti ń túdá bí á okòrò bọ́lọ̀ bá ní ká bá débẹ̀ ni generation tí ń bọ̀ Abu Sufyan ọ̀bẹ̀rù ọlọ́pàá ń jọ yìí kọ̀bẹ̀rù sọ́jà kọ̀bẹ̀rù òfin kọ́lá kọ̀bẹ̀rù ọlọ́run gbà náà àmọ́ kí ní ń bẹ lára Abu Sufyan ní pé lẹ́wùlẹ̀lẹ̀hàyà kárí káwọn generation ti ń bọ̀ bẹ̀rẹ̀ látorí ọmọ nursery one ọmọ kéjì kọ́dà àwọn òyìnbó ní western world wọ́n ti nírú prógrámù tí ń sọ yìí bí wọ́n ti ọ̀tá kọ́dà bẹ́yàn ti di rọ lówó owó tí ọ̀dá ni kọ́dà bẹ́yàn ti di rọ dépò ipò tí ọ̀dá ni bọ́lọ̀mbá ní kàlérí yíò ń se fáwọn akíní àwọn generations ń bọ̀ ẹ́dàkùn púpọ̀ àwá tàà dálé kéwúlẹ̀ tàà dálé ìwélẹ̀ táwọn àwọn èèyàn mọ́ ma wá kàwọ́ ẹjọ́ wà nù tí láti kékeré káwọn ọmọ yìí kó ti dàbí ìgbà tí àti fitamin dànù sí wọn láà ṣe wọ́n ló wọ́n lọ fọ́kì ní kó lè sọ pé ẹ̀ sọ́rí sàìmì mọ́ fọ́ kọmọ ọmọ ti gbọmọ gbé àánú kìní ló ṣe èmi kọ́ àká gbogbo yẹn kún ní education wa lónìí bẹ́ẹ̀ gbogbo ẹni jẹ́ padà àdẹrùn yàkúbù lọ́la sí 10 million ló kó lé àwọn 10 billion bọ̀ bá àbá rọra táwọn náà ni wọ́n gbọ́n àwọn àbáwọn tààrẹ sí àmọ́ tí èyàn bá ti ní lára pé ní ọ̀rọ̀ Umar bin al-Khattab kan mọ́ra tí nìsìn Umar bin al-Khattab radiyallahu anhu ó ní la an yada'ani al-kadhib wa qallama yada' ahabbu ilayya min an yarfa'ani al-kadhib la an yada'ani as-sidq wa qallama yada' ahabbu ilayya min an yarfa'ani al-kadhib wa qallama yaf'al Umar ní kí n torí pé mo sòdodo kí n lọlẹ̀ wàláyé ó pè mí ju kí n ga n torí ọ̀rọ̀ lọ níta ní káyìn stíìlì sínú generation ti ń bọ̀nù ìlànà àbúsù fìyànù nílá o kí wọ́n kórìíra rọ́ nítúrálì pé a mọ̀ pé ọ̀dá gbogbo ń tẹ́yàn bá sì kúrọ́ tó fi ní ọ̀dá ẹbí nàìjíríà yìí náà ni bàbá yìí kúdò ní dámásà ní kánò kí ló kọ rẹ̀ gan-an ẹ́ bàbá yẹn orí maitama sule ní kano ẹnu wọn mo ti gbọ́ mo wọ́n tàbí wọn ká lórí tv ni wọ́n bí wọ́n jọ pé nítorí ara àwọn mínísítà ayé àwọn sàdáwò náà kankan ní ń bẹ́ o àmọ́kò orí ó ti dàgbà ara tí wọ́n bí ń bó lẹ́yìn ti ṣe tó fi yàtọ̀ fún tòní ara ń tó wí ní pára ń tóhun sàkíyèsí ni pé ńgbà táwọn wà ní òṣèlú òun tóhun jẹ mínísà àtẹlòmí tó jẹ nǹkan míì ń bẹ lára àwọn pé gbogbo tí yẹn bá fọ̀nà haramu rí kọ̀dá ó ní pé ní kánò tóhun gbé dàgbà ẹni tí gbogbo àwùjọ bá ti kẹ́fin pé ọ̀nà bàìbàì ọ̀nà rọ́ lọ́gbà lówó tí ẹ̀ o ń kálukọ́ wà ké sáwọn ọmọ ẹ̀ tí wọ́n jọ ń lọ lè wé pé àwọn ọmọ bàbá kìíní àbí alájì kìíní tí wọ́n bá jẹ búrẹ́dì kù jẹ́ bá bùn mẹ́jẹ́ o búrẹ́dì haramu ni bẹ́ẹ̀ pè ọmọ rẹ̀ pé wò ẹsẹ̀ tí mo ní orin lọ léèwé náà ní orin lọ ní orin bọ́ sọ́rọ̀ àwọn ọmọ kìíní gbẹ́mbá ní ọwá gùn kẹ̀kẹ́ náà ni olówó bí lajú ń gbà wọn gbẹ́mbá láwọn obì ọ́n kẹ̀kẹ́ mọ́gùn ó kẹ̀kẹ́ àrámù ni ó lára rẹ̀ wà sù àtòun àtàwọn mẹ́ so ó ní tóun rí ń gbà ní pàtàkì ni pé ìmọ̀ fọ̀nì rúrówó pé ẹbọ́ fẹ́ lówó wà wọn ní pèsè òde ìyàwó wọn ò ní kí wá se lọ́ntín tó kúrò àwá tí ń kó bára wa nù ó àwádà lápọ̀lọ̀ fún ọlẹ́mpílòpò ẹwà ní tí tí rówó ọ̀dá kọ́dà <laughs> ni ọwá lọ́ntín mọ́sálásí ah, ńláńlá lè tẹ́ tó wí ọjọ́ ti lọ ṣe ká bùgánì ọ̀rọ̀ tí a fẹ́ lè bomi lójú sílẹ̀ yìí rán mi létí yìí ẹnìkan kó owó nàìjíríà àrímú ọlọ́run sí lọ bá wa mú ní london wọ́n sì sáṣẹ́ wọn ẹ̀wọ̀n kí ló ṣe ẹ̀wọ̀n mọ́ní london àwọn òkú jí ó wà àwọn o àmọ́ owó tó dí yìí ọ̀nà tó gbà kó wọlú tí wà yí takó òfin ní james ìbòrí sẹ́wọ̀n sí gọ́ọ̀nà delta tẹ́lẹ̀ ẹ̀dàkùn bí ọba kówó ń bì kẹ́ yóò kó wọlú èkó tọ́rọ ẹka wonú ká wonú ti wọ́n gbé lọ́kọ́tún nàìjíríà náà wọ́n ní ọ̀lẹ́jọ́ ní o wọ́n fìrì rẹ̀ ní o ẹ̀rí nǹkan kèèké sí ẹ̀ ó ti ṣe bí jonathan ti wílẹ̀ kan ti yọ̀dá kan bá àwọn kan tí wọ́n tọ́jú ọrọ̀ tó gbókun èyí london o ọwá jáde ọwá dé wọn wá tẹ́rẹ kàpẹ̀tì fún lù rẹ̀ wọ́n wá sí pàtí ńláńlá hmm? reception ńláńlá kí lẹ̀ ń wí fáwọn generations ń bọ̀ kí là ń wí ó pé ní tó se yí pé torí náà ẹrákun àfi gbogbo ọ̀nà tó ń kálukú wa ìwọ náà tó àwọn ọmọ rẹ̀ ń lé àwá tí wọ́n wá ń kọmọ sí lọ́dọ̀ ilé kéwù ní ilé ìwé ni ìsìnà òmìnirún àbá àṣòfíà ẹjẹ́ rẹ̀ bú sùfíàní lára wọn in the sense that ẹjẹ́ kí rọ́ jẹ́ ń tèyàn kórìíra wàláì bí i bá fi kọ́ rẹ̀ yọba rẹ̀ bẹ́ẹ̀ buhari èsè màláìka olórí wa nísìn kọ́dà náhíyẹ̀sìn buhari èsàfá lábàpá bí egéwùkan lókè àbí kìnnìkan but in tó ti fi train ààrẹ wípé òun ní mú nǹkan ní Eh, kò ní parọ́ náà nù ẹni tí ọ̀bá di ní mú nǹkan ní nǹkan mọ́kọ̀ lékọ̀ mọ́rọ́ jẹ́ ọ̀panù torí náà kìí se tó difficult láti se kékeré ni ẹjá ti mú fọ́nà àwọn ọmọ rẹ̀ náà bí wọ́n bá sẹ́ bá wọn wí àmẹ́jẹ́ wọn mọ̀ pé kọ́ jẹ́wọ́ dájú kí n sẹ̀sẹ̀ máa nà ọkọ̀ tó jẹ́wọ́ lọ gbogbo àwọn ọ̀nà yìí láti fi kú bára wa tá mọ̀ tọ́ ẹni ó ti dàgbà sínú rọ́gọ́ òun ni ká sí tẹ́kúyà imani irúgbà àwọn àdísù tá ń ké ẹ̀dàkùn ẹjọ́ mọ́ ọkọ̀ mọ́sálásí ìyákun alkadib wáyín alkadiba yàdí ilẹ̀lfù gbogbo àwọn àyà àwọn àdísù tá a kà yí ẹjọ́ mọ́ pọ̀